orúkọ mi ni Ibrahim Idris Ọlámilékan tí gbogbo èèyàn pè ní akéwì àgbáyé olúọdẹ mo jẹ́ ọmọ bíbí ìlú Kwara ní Ìràpá Èkó ni mo gbé Èkó ni wọ́n bí mi sí Èkó náà mo dàgbà sí àmọ́ níbìkan bíi ọdún méjì sẹ́yìn ni mo wọ Ìbàdàn nípa fífi ìfẹ́ hàn àti ìṣèlè lẹ́ṣọ̀ọ́ nípa gbígbé àṣà àti ìṣe ga mo dẹ̀ tún kàwé bẹ́ẹ̀ náà mo parí nd mi ní the polytechnic ìbàdàn ẹ láti ìgbà náà mo ń gbìyànjú àti ṣe dáadáa láti máa gbé àṣà àti ìṣe ga sí orílẹ̀-èdè yorùbá láti má jẹ́ kí àṣà náà parun mo dà ṣe ṣèlè sí ìnà ni. iṣẹ́ tí mo yàn láàyò iṣẹ́ ìwé kíké ni o torí tí mo nífẹ̀ẹ́ sí ni a ti gbìyànjú lóríṣiríṣi ọ̀pọ̀ ọ̀nà tó jẹ́ pé iṣẹ́ ìwé yìí náà ni àpàdà fàbọ̀ sí. <laughs> mo kọ́ṣẹ́ o mo kọ́ jẹnẹrétọ̀ mo kọ́ plọ́mbà àwọn rìwáìdè tó ń fi kọ́ìlì sínú rìwáìdè mo kọ́ ìyẹn fún bí ọdún kan mo tún kọ́ láptọ́ọ̀bù níkẹjà computer village ni mo ti kọ́ láptọ́ọ̀bù ọdún kan mo lò ìhun tó ṣẹlẹ̀ lójú òye mi lọ ló ṣẹlẹ̀ sí nígbà náà tí wọ́n á wọ pé àtọ̀ tó dàbí nǹkan tí mo fẹ́ràn jù láti máa ṣe ni ó pamọ́. mo mo discover ara mi nípa ìwé kíké níbi láti máa gbọ́ orin tí dádì mi rà wá lé ńgbà yẹn odò láyé àrẹ̀mú ni wọ́n rà wálé ńgbà yẹn ènìyàn ńlá lọ bàbá Kwara Odùláyé Àrẹ̀mú ni wọ́n rà wálé tó bá ti ń gbọ́ dáàdì mi jẹ́ nǹkan tẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ sí Odùláyé gan tó bá ti ń gbọ́ tó bá ṣe ń kọ́ báyìí èmi náà máa kọ́ tẹ̀lé wọn tó dada kó àdá lóde Odùláyé Àrẹ̀mú kọ́ ńgbà náà wọ́n máa kọ́ wọ́n máa kọ́ èmi náà máa kọ́ tẹ̀lé wọn mú kọ́ wa ní pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi gbà mú kàn kọ́ mú kàn kọ́ àwọ̀ ah, yìí wì ló ń ké èmi ní òwì báwo òwì báwo kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ wì kéènìyàn mo discover talent mi akéwì àgbáyé àti iléèwé state senior college ni mo lọ́gbà yẹn state high school lálẹ́mọ̀ṣọ́ lẹ́kọ̀ọ́ ìgbà tí mo wà ní xs two tí mo ṣe máa ń ṣe lọ́ṣẹ̀ wò pé akéwì ah, ah, akéwì àgbáyé akéwì àgbáyé akéwì àgbáyé ó ti pẹ́ tí wọ́n ti ń pè mí lákéwì àgbáyé mi kọ́ mo sọ́ra mi lákéwì àgbáyé àwọn èèyàn ni wọ́n fún mi lákéwì àgbáyé tẹ́lú sì kọnu tó sì di pé èrò púpọ̀ ń pè mí bẹ́ẹ̀ wá rí pé mi náà wá ń kọ fúnra mi pé kí I am akéwì àgbáyé. Olú Ọdẹ táìtù Olú Ọdẹ kò sí ẹni tó yí ọlọ́run náà ní arínúròde olùmọ̀ràn kan nítorí pé nínú ìdílé tiwa gangan a mọ̀ wípé ó ní bàbá kan tó máa ń pè ní Olú Ọdẹ torí èmi wọn fúnra mi ọmọ Olú Ọdẹ ni wọ́n máa ń pè mí nínú orúkọ mi ọmọ Olú Ọdẹ ló gbẹ̀yìn orúkọ mi torí bàbá kan wà tó máa ń pè ní àwòdì ogún ọmọ ràkálẹ̀ wọ́n máa ń ṣọdẹ ọmọ abínú wọlẹ̀ lóòyẹ̀ ni wọ́n wọ́n máa ṣọdẹ lọ nínú ilẹ̀ wọ́n á jáde sóríṣiríṣi ìlú òkè lọ́hùn nígbà náà lọ́hùn wọ́n á jáde kákàkiri wọ́n á sì ṣọdẹ padà inú ìwọlẹ̀ náà ló máa gbà jáde padà so ibẹ̀ ni mo ti mú olú ọdẹ àmọ́ olú ọdẹ tèmi sọ èmi ò ro kan pé bàbá bàbá mi àkọsórí tèmi ni mo kọ́lẹ̀ kódà tí ò ṣẹlẹ̀ nílé wa mo á rò mo rò mo rò kàn mo dẹ̀ kọ́ síbẹ̀ nípa èèyàn tó ń rìnrìn àjò tí ò fẹ́ padà dé nípa pàtàkì obìnrin pàtàkì ìfẹ́ oríṣiríṣi ni mo rò tí mo fi kọ olóòdè yìí nígbà náà. ah challenges ni olóòdè ah wọn lè parọ́ kò rí lè sí challenges ni olóòdè challenges tí mo rí lórí olóòdè gbogbo nǹkan tí mo ṣe lórí lọ́dẹ pátápátá ayé tẹ́wọ̀ gbà ju bí nìkan ṣe lérò lọ torí mi mọ̀ pé bí ó ti rí nìyí ayé tẹ́wọ̀ gbà ju bí mo ṣe lérò lọ inú mi dẹ̀ máa ń dùn ní bí àwọn èèyàn ṣe máa ń gbọ́ ẹlòmíì àmà sunkún ayọ̀ látara lu ọdẹ ẹlòmíì àmà ṣe experience ẹ̀ àwọn tó yẹ pé wọ́n pàdánù ọkọ wọn láti ibi ìrìn àjò kan tí bóyá bí wọ́n lọ sí ìrìn àjò kan bí sójà bí army bí àwọn arìnrìn àjò tó yẹ pé wọ́n bá ogun náà lọ tó máa ń dùn wọ́n tí wọ́n bá gbọ́ wọ́n rántí ní wọ́n á bàjẹ́ ẹlòmíì tó fẹ́ lọ ìrìn àjò tí ó ti di wọ́n á fi ṣàdúrà fún kọ́lọ̀ ó padà wá tí ó sì padà wá láyàtà láfíà tó bá ń jẹ́ nǹkan ìwúrí fún mi tí mi sì máa ń dùn lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀sùn challenges wọn ní lọ́dẹ kò kò rí dáadáa ni dáadáa ni àlùbáríkà ọlọ́run bá ń bẹ lórí ẹ̀sùn inú mi sì dùn. kò sí iṣẹ́ téèyàn ń ṣe láyé tí ò lẹ́gbìn tiẹ̀ ìfaradà ní kókó téèyàn bá dẹ̀ ti mọ̀ ṣe tó bá ti lè faradà yóò yóò kógojá ẹ̀ àìmọye challenges nítorí nǹkan tó máa ń dùn mí púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú iṣẹ́ wa ìwé yìí ni pé kí mi ò fẹ́ nǹkan tó yẹ pé a máa ṣe tẹ́ pé àwọn èèyàn nílé encourage wa bí ká lọ patí kó sọ pé ìṣẹ́jú kan pé mo ní fún yín o àwọn eléré wa ti dé àwọn eléré wa jàǹkọ̀jàǹkọ̀ àmọ́ káwọn eléré wa tó ṣeré afẹ́ kí ọmọ kan sáré wá kéwì fún wa ń sin láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú kan péré mo ní fún ẹ̀hún káwọn eléré wa tó bẹ̀rẹ̀ eré àwọn eléré wa kàǹkọ̀jàǹkọ̀ eléyìí kò kí ń múlò mèdè púpọ̀ torí pé kí ni a wà lára àwọn tó yẹ pé wọ́n ń bi ti fáyà àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá akéwì sì gbúdọ̀ jẹ́ ẹni tó yẹ pé wọ́n máa pọ́nlé láàrin àwùjọ ni iṣẹ́ tá à ń ṣe kò ń ṣiṣẹ́ kékeré tó bá jẹ́ pé wákàtí ìyẹ̀wò ìṣẹ́jú márùn-ún pé lání ni ẹ fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ ni tíra àmọ̀ pé fáàyàn nǹkan tá à ń ṣe yìí nǹkan tó yẹ pé ó pọ́n wa lé ni tínú àwọn èèyàn tá à ń ṣe fún náà sì dùn so àwọn challenges ta ẹni bí ká lọ́bì kan kọ́ máa kọ́ máa recognize wa bí ká yẹn ìgbà yẹn ni o bí ká lọ́bì kan kọ́ sọ pé kíní kankan kan pé à akéwì báyìí báyìí la ní o iye báyìí la ní fún yín o àsìkò báyìí la ní fún yín o kéré wa tó ṣeré so kò dáa kọ́ máa fojú yẹpẹrẹ àwa akéwì so àwọn challenges tó wà ń bẹ kò síṣẹ́ tó wà tí ò nẹ́gbẹ̀ẹ́ ìfaradà ní kókó òkè jọ ìmí lójúmọ́ tó gbogbo ti wò pé a kò gbòjà rẹ̀. ọjọ́ tí mo lè gbàgbé àwọn ọjọ́ má lè gbàgbé pọ̀ nínú iṣẹ́ tínú mi dojú torí pé ọjọ́ tí mo drop olóòdì àkọ́kọ́ ọjọ́ tí ìyá náà ti bá mi fọwọ́ sí mi máa ṣiṣẹ́ yìí torí àwọn ohun ọ̀tọ̀ lọ́rọ̀ pé bí àbí àfà máa ṣe ìdí ni bàbá mi rò sọ àwọn ọ̀rẹ́ tó fọwọ́ sí ni wọ́n sì dùn sí inú mi dùn lọ́jọ́ yẹn náà torí ìfọkànbalẹ̀ ló jẹ́ fún mi pé inú àwọn bí mi dùn pẹ̀lú nǹkan tí build YouTube èèyàn tó yẹ pé àìwọ fúnra ẹ ló build ọ̀dọ̀ ẹ náà ló wà tí mo fi ní million views tó yẹ pé ó yà mí lẹ́nu mi ti ẹ̀rọ kan ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ibì kan tí ò sí advert kankan lórí ẹ̀ ó yà mí lẹ́nu pé ah mo dẹ̀ post mo dẹ̀ wọ́n pè mí lóríṣiríṣi eléyìí wú mi lórí púpọ̀ ó gbomi dé lójú mi yẹn omi omi ayọ̀ omi omi ìdùnnú wọ́n kọ́ wọ́n kọ́ on repeat wọn pé ah gbogbo gbódà náà kò ní pẹ́ kò ní jìnnà wọ́n tún ṣe irú nǹkan báyìí tí ó tún mú àṣà àti ìṣe túbọ̀ gbòòrò sí nílẹ̀ Yorùbá so ọjọ́ tínú mi dùn àwọn ọjọ́ tó pọ̀ gan ni nípa ṣíṣe nǹkan tó yẹ pé mò ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tó sì múnú àwọn èèyàn dùn ìyẹn gan lásán fèmí gan ní ìdùnnú àti ayọ̀ lọ́kàn ara mi lọ́tọ̀. dẹ́yìn sí ó dẹ́yìn sí ó dẹ́yìn sí owó làwọn abáyé kọ́lọ̀ òde ọ̀pẹ wa ládé rí. láàní tó yà mí lẹ́nu ṣẹ̀nà láàní tó yà mí lẹ́nu tí ẹ pè mí gan tí ẹ mo ti ẹ̀ lérò pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kó ti tójú mẹ́ta tí mo ra ọkọ̀ náà tí ìjàmbá ọkọ̀ yìí sì ṣe ní ọjọ́ kẹfà oṣù twenty ló ṣẹlẹ̀ tí mo sì wà lójú ọ̀nà pópónà ìbàdàn expressway náà ni àti fẹ́ dé rìdíìmù sí mòwe ìbàfọ̀ níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí mọ́tò kọlu corvette ó dẹ̀ ó tọ́ǹbù lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ó mọ́tò làdé àárín ni tẹ́ pé èmi gan mo mo believe ẹ ba gbogbo ẹ ló sílẹ̀ mo ti lose conscious mo wà unconscious so i don't know mi mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́kọ̀ ìyá mi lẹ́rìn ni mo jáde ní láyọ̀ àtàlàfíà títí di èyí táyé ń sọ̀rọ̀ mi ìdọ́sítù àwọn méjìlá jọ wà ní mọ́tò kò dẹ̀ sí ìyàwó tó ṣe àwọn méjèèjì mi ìdọ́sítù àwọn ogun mọ́tò bàjẹ́ tó tó oṣù kan tó fẹ́. tó yà mí lẹ́nu àwọn tó wá tó sáré wá pé àwọn fẹ́ wá gbòkú ni wọ́n ní nǹkan táwọn rò nìyẹn àwọn ọmọ kàṣí máa wà láàyè bí ká máa dúpẹ́ lọ́wọ́ orí wa ni ọjọ́ náà ọjọ́ tẹ́ pé ọjọ́ tẹ́ pé ọjọ́ tẹ́ pé kí n fi dúpẹ́ fún Ọlọ́run ni tí mo fi dúpẹ́ ọpẹ́ mi pọ̀ ọpẹ́ mo wò pé lásán kí ni mo ṣe tí mo fi lè deserve kan báyìí ó dẹ̀ yọ mí kó mi kúrò ní ewu yìí so after a year ni mo ṣe wá post ẹ̀ ní last week àbí two weeks ago yẹn láti lè fi fẹ̀mí ìmúre hàn kí n má fi bò torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn téèyàn bá kú náà ṣe wọ́n ní mọ̀ mo ṣe fi sọ níbi dúpẹ́ fọlọ́run tó dá ẹ̀mí mi sí torí tí má ti lọ́gbà ẹ̀ ní ọ̀n ní gbọ́ continuation olú ọ̀dẹ̀ mọ́ báyìí so mo dúpẹ́ fọlọ́run lórí ẹ̀. oae ọlámilekan akéwì àgbáyé entertainment art a ti bẹ̀rẹ̀ oae báyìí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé ọdún kan ni kò tí ì pọ̀ ọdún kan rárá a dẹ̀ ti ní àwọn ọmọ tí wọ́n ti ju mẹ́ẹ̀ẹ́dógún lọ tí wọ́n dẹ̀ ti ń làmìlaka tí wọ́n dẹ̀ ti ń ṣàṣeyọrí nínú àwọn ọmọ wa ti ń gbà wọ́ọ̀dù nínú àwọn ọmọ wa ti blow Instagram tó ti ní wọ́n ti ń lọ almost forty thousand followers báyìí iná àwọn ọmọ ọ̀rìn ètò ti five k twelve ètò ti seven k twelve seven k iná àwọn ọmọ ọlámilẹ́kọ̀ọ́ akérè àgbáyé entertainment ni wọ́n máa follow procedure wa ni a máa registration fee gbogbo ẹ̀ ọmọ bá management sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ lórí ẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ ni à ń kó àwọn èèyàn láti lè túbọ̀ gbòòrò nínú àwọn èèyàn tó ń wá sọ pé àwọn fẹ́ máa ti fíìmù àwọn tó máa ti fíìmù à ń jẹ́ kó yẹn wọn pé kò ń ṣe pé fíìmù là á àctì tó bá ti mewìké wàá kọ́kọ́ ní láti mewìké náà true ewì tó bá mọ̀ ọ́ ṣe òun náà ló máa ṣe wàá fi wọnú acting torí tó bá mọ ewìke tó máa ṣà àṣà ń gbéga nínú eré nínú ewì là ń gbà ṣeré so nǹkan tí a máa ń gbà wọ́n nímọ̀ràn láti ṣe nìyẹn. àrọ̀ ni wálé ń bọ̀ lọ́nà àrọ̀ ni wálé ẹ ti gbólúwàdẹ ti rí yẹn o màrìwò lẹ́rí egúngún ṣì ń bọ̀ ooo àrọ̀nì wálé ṣálẹ̀ tó máa o watch out for àrọ̀nì wálé watch out for àrọ̀nì àrọ̀nì wálé ń bọ̀ láìpẹ́ ní sẹpẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run bá àrọ̀nì wálé ń bọ̀ ẹ tún máa gbáradì fún àrọ̀nì wálé kẹ̀kẹ́kọ̀ọ́ kẹ̀sì tún kúndùn nínú àṣà kẹ fún àwọn orin tó dùn tó ní ọgbọ́n ọgbọ́n nínú àrọ̀nì wálé ó ń bọ̀ láìpẹ́ tó bá ti jáde á mọ̀ tó bá ti jáde á mọ̀ nínú ọ̀rọ̀ yorùbá náà ni nínú òwe yorùbá náà láti mú so àrọ̀yìnwálé ni is an historical movie tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe àwọn baba ńlá baba wa ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tàtún mú wá fún yín ní àrà ọ̀tọ̀ ní ọ̀nà tó jẹ́ ṣe wípé ẹ̀yin gan ẹ wò ẹ tuntun ẹ jókòó ẹ tún ronú sí pé à yorùbá dùn èmi ni Ibrahim Idris Ọlámilékan akéwì àgbáyé.